wey be say know dey enter my dm una dey threa ten my life you know dey call me dey call my manager dey do this dey do that fẹsọ ṣayé bọ̀bọ̀ yìí ṣé o ń gbọ́ ẹ máa fẹsọ ṣayé wetin i do wey be say wey be say i no suppose do person do me bad thing i write petition against him you know i i went police station and report what happen to to me you know did i do anything wrong ṣé kò tí mo ṣe ẹ ṣé kò dáa èèyàn náà mi ó gba property mi ó sì property mi ó ní pé òun máa ń rìn kárí àmì ó lóun máa ṣe lè òun máa ṣe lè ẹ wá ń wọnú dm ẹ wá ń tẹ́tí láìfù mi tó bá yẹ pé ìgbà táwọn ọlọ́pàá ti pè when police called in police called in three times tó bá yẹ pé ó ti gbọ́ lẹ́ẹ̀kan àbòsí gbọ́ lẹ́ẹ̀mejì ṣé ọ̀rọ̀ yìí máa jẹ́ ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì báyìí àbó máa di kíni ṣé àbí èmi wọn kọ́ bẹ̀rẹ̀ ni no be him first start no be say he beat me and post me on internet òun kọ́ ló fẹ̀dá ẹ̀ sáyé ni ṣé màmí ni make una dey calm down ọ̀gbẹ́ni wo My party tiẹ̀ lọ kó máa bá ti mi lọ cause à ń commentary àlọ́ mo lè yọ parí ẹ lọ o àti mi the king of petition the new street king kọ́ mi máa ní mọ́nì tẹ̀ra mọ́ fine but cook in ma lọ́rùn ó ti lọ bẹ́ẹ̀ fàyín láìda. Táyéré. èmi ni Táyéré ìwé àmọ̀ ògbó ẹ̀ tó tó wà yẹn pé ìwà yẹn fáwọn ìkọ́lù yìí ìyá mi ìdá ìgbà.